ẹ sì jẹ́ wọn olùgangan ẹ sáré bí ìgbòlóhùn méjì mẹ́ta kẹ káwọn èèyàn lè mọ̀ pé ti yín yàtọ̀ gidi gospel ẹ̀yìn kan kí bàbá mo bá ròde kí ẹ ọlọ́run dárí yàn ọlọ́run ṣẹ́nu mi o. àmì o mi ò kí n kíyàn torí pé mi ò tí gbogbo ohun tó wà nù bíbélì ìjọ wo ni mo fẹ́ kà tán sínú rẹ́kọ̀dù tí màá máa kíyàn ṣé èèyàn ló rán mi ń ṣẹ́ ni. <laughs> àwọn èmi a máa dá owó padà tó bá dọ̀ràn kíkì. ṣé wọn bára náà ṣóun gbọ́ o. àbá fún mi ní ten million máa dá padà tó bá ti dogun kan ní kí n máa kí èèyàn mi tí ì kí arúgbó ọjọ́ bàbá àgbàlagbà hmm, hmm. àtòfarati ọlọ́run ẹ̀mí àwọn hmm, wòlíì jàgàdà jàgàdà olódùmarè gbangba gbangba ọlọ́run bàbá mi tó ti ń kọrin láti nineteen thirty bàbá jídé ọlọ́run bàbá mi <laughs> bàbá àpọ́stélì ayọ̀ babalọ́lá hmm. ọlọ́run bàbá mi lórí òkè ẹ̀dẹ hmm. ọlọ́run bàbá mi ọbádàrí mi ì tí ì kí ọlọ́run wọn tán kí ló kàn mí pẹ̀lú kíkí èèyàn èmi ò kí yàn. ẹ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́ bàbá kú iṣẹ́ yẹn ẹni ó gbà kan báyìí wá tẹ ẹ̀kọ́ tó wó yàn kan sàn ẹ ẹ lóòótọ́ àti méjì kẹ bá wọn létí. bàbá kú iṣẹ́ o bàbá tí a ní nineteen seventy seven August mo olúwa wa rán mi lọ sí Kétu Alápẹ̀rẹ̀ so mo ṣe olúwa ní láti Ìbàdàn ni o kí n máa kọ tí n bá ti débẹ̀ bàbá kúṣẹ́ ni kò kọ o mhm. ó ní ẹnìkan wà nínú ìdè ní mhm. bí ilé kẹta sí chọ́ọ̀chì yẹn o bí mo dẹ̀ ṣe ń kọ orin yẹn mo ṣe ń kọ orin yẹn mo ti mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin yẹn dé torí bíi giraffe tí gbogbo ara ẹ̀ ti wúrun Hmm. olóyún ọdún mẹ́rin àbọ̀ hmm. ó ṣubú lulẹ̀ à ń gbà má síwá orin yẹn o hmm. orin yẹn ni mo kọ́ kọ́ kọ́ ìjọ kẹta ló bímọ àti ìparí ìsọjí ó bí ọmọ ẹ̀ ó sì bí olúwa tó sìn táwa kálítù lórúkọ obìnrin náà ń jẹ́ bẹ́ẹ̀ ni ó dà mọ̀mọ́ àròjọ́ mo sọ lókun ẹ kan tẹ́ fẹ́ ṣe lọ́tún náà o. lágbára ọlọ́run lọ́tún láyé ni a máa ṣe ìdúpẹ́ fún olúwa ìyìn fún olúwa pé Bọ́lá Ààrẹ àti àwọn ẹgbẹ́ olórin rẹ̀ Bọ́lá and spiritual covenant gospel singers international a pé fifty years a fẹ́ ṣe jubilee yẹn ní jọ́gọ̀ jọ́gọ̀ hall of grace ní dédé aago mọ́kànlá pẹ̀lú aṣọ white àtàṣọ gold mò ń retí rẹ̀ lágbára Ọlọ́run. ó dà ẹjẹ mi sáré bí torí nǹkan mi fẹ́ bí tírélà mẹ́ta ò lè kó lọ tán. kò lè kó lọ tán <laughs> òótọ́ ni. ẹ tún ní ọjọ́ kan náà èèyàn kan ní tóun bàtẹ́ wá ń sisi pé èèyàn kan ní tóun bá fẹ́ yín owó pokòso ni owó ṣe kíni kan ẹ rán wa létí ẹ rán wa. àdùpẹ́ mo níjọ́ yẹn mo jí láti bí aago márùn-ún mo lọ sí CAC òkè ìmọ́lẹ̀ níbi tí mo ti kọ́kọ́ kọ orin bàbá kú iṣẹ́ chọ́ọ̀chì baba abíára ní chọ́ọ̀chì wọn àkọ́kọ́ lẹ́yìn lẹ́yìn chọ́ọ̀chì methodist tá ń pè ní chọ́ọ̀chì bàbá awólọ́wọ̀ so àfi tí ọkùnrin àfi bọ́kùnrin ṣe dé ó ti máa rẹ òun fẹ́ fẹ́ mi òun fẹ́ mọ olúwa sọ pé ìwọ kọ́ <laughs> ló bá dé ló bá dé bíi ah, bóun lọkùnrin ṣe mọ àwọn tí ó wà ń lé mi ní ní àgbókojó gan wọn àmọ́ ibi tí mo wà èmi sì dọ̀bálẹ̀ sílẹ̀ ẹlẹ̀ nínú church tí mò ń pray ló dẹ̀ dé bí aago mẹ́sàn-án láàárọ̀ ló bá ní yes tí o bá kọ̀ pé o ní fẹ́hun ó dẹ̀ lọ síbi kínní nepa olóhùn ah, afọwọ́ kan ẹ ẹ yóò ẹ tó ah, mo bá dẹ̀ mo máa ń ah, ẹ jọ ẹ má ṣe bẹ́ẹ̀ níbí báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ níbí báyìí mo bá rọra dìde bá dìde mo bá wá tí màá ti sá mo bá sá bá wa lọ bá dádì mi Joshua Baba prophet Joshua Odubola mo ní ọkùnrin tá ẹ lé nílé ó mà wá bá mi ní chọ́ọ̀chì <laughs> ọ̀rẹ́ ọ̀rẹ́ gọ́vnà Adéyínká mm, Adébáyọ̀ ní bàbá mi yẹn ẹ bá ń pe àwọn sójà ọkùnrin gbé mọ́tò fún mi o ó gbé mọ́tò náà gbé wọn náà kì í ṣe mọ́tò rẹ yìí brand new tí ò ní tí ò ní tí a rọba tí ò ní <laughs> nọ́mbà mo ní àní dádì mi ní kì í sọ̀rọ̀ tí a rọba bí kankan àní ẹ̀bùn yìí ibi tí ò ti ní sọnù tí ó máa gòkè sí yes hmm. ọlọ́run sì gbà mí lọ́wọ́ ẹ̀ ẹni yìí oṣù kejì tó lóun ó tẹ́wọ́ bọ náà yẹn ló lọ ṣe márèjì nílé Ifẹ̀ ìyàwó rẹ̀ dẹ̀ ti lóyún oṣù mẹ́jọ àbọ̀ ǹjẹ́ tí mo bá fẹ́ ẹ nìyẹn ṣe mọ̀ pé mo dáràn nìyẹn. ọlọ́run kẹ́ ẹ máa gbọ́ràn sẹ́mi. mò ń gbọ́ràn o mò ń gbọ́ràn o títí dì sin. tí bàbá kúṣẹ́ ẹ bá ń ṣe gbólóhùn méjì ń bẹ kí wọ́n máa wú mi lórí. bàbá kúṣẹ́ ò bàbá àpáta ayérayé ọmọ aládé wúrà alágbára gíga ògbénu wọn dé aṣọlá àjàkárí ayé ọba tó wẹ̀ṣẹ̀ wánu. ọba tó ń gbé ní ga ọba tó ń wo gbàrún awogbarun mágbẹ̀jẹ́ ọlọ́run ayérayé ọmọ aládé wúrà ọlọ́run bàbá lọ́la bàbá kú iṣẹ́ o bàbá.